kòkòrò fùfú tó ń jẹ́ kó mi lè máa kó ònú ẹ̀ dẹ̀ wọ́n ṣe nǹkan tí wọ́n fi ń ṣe kókóró tó jẹ́ nǹkan tó mumú láyà wa jù lágbègbè wa fùfú àti kókóró ọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ ní fáwọn èèyàn pàápàá àwọn olóṣèlú tí wọ́n empower àwọn èèyàn nípa ríra àwọn nǹkan kéékèèké fáwọn èèyàn wa ní ìwà ìmọ̀ràn wo lẹ ní. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ nínú mi dẹ́ dùn pé irú ìbéèrè tẹ bèrè yẹn torí náà gẹ́gẹ́ bí oyè jẹ́ ìyá ìlú lèmi náà ọmọ ìlàrú lèmi ọlọ́run ló kàn ṣe tí mo dérò pé so ìmọ̀ràn tá à ń gbà ni pé nínú iléèwé gbogbo ìṣe wa táwa yìí Eh, à ń ṣe à ń ṣe bẹbẹ lóríṣiríṣi nígbà tó jẹ́ pé lásìkò òṣèlú làwà tá à ń ràn àwọn èèyàn lọ́wọ́ láti fún wọn ní nǹkan tó máa jẹ́ kó máa fi ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ṣe ń bì kò sí nǹkan tó burú jù tí àwọn olóṣèlú bá mú ní gbòógì láti kọ́kọ́ wà òpin títí ẹ̀ la ní bí tá à ń ṣe kí làwọn àwọn eh, àwọn irinṣẹ́ wo la ní tá a lè ṣe tó pé tá a lè jọ ṣe together tá a lè jọ ṣe níwèé tó jẹ́ wípé wọ́n á lè ṣe wọ́n lọ́pọ̀ yanturu a lè máa gbé fáwọn èèyàn wa láti lè fi máa ṣiṣẹ́ fún àpẹẹrẹ a ní ẹ̀rọ tó ń ṣe kókóró ẹ mọ̀ pé kókóró a máa ń kọrin pé màrìbóòrò màrìlé òní kókóró kókóró jẹ́ eh, nǹkan tí wọ́n ń ṣe ní ìbòòrò a dẹ̀ ti ṣe ẹ̀rọ tó jẹ́ kó lè ṣe kókóró yẹn bì ìyẹn ní kọ̀ọ̀kan fùfú pàápàá ní oúnjẹ wa ní ìlú wa fùfú la máa ń jẹ ní ìlàrú àti agbègbè rẹ̀ a ní eh, ẹ̀rọ tó lè ṣe fùfú tó yẹ pé a yọ ẹ̀ kúrò mẹ́ tí ò ní tá à ní máa làágùn bá ṣe ń làágùn nígbà kan yìí gbogbo ẹ̀ làwọn ọmọléèwé wa ta ti kọ́ ohun tó mọ̀ ṣe tẹ bá ràn wá lọ́wọ́ láti sowápọ̀ mọ́ ìta sowápọ̀ tẹ wá bá wò bá ṣe lè ṣe machine yẹn ìnáwó jẹ́ pápọ̀ yanturu láti máa gbé fáwọn ẹgbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́jẹgbẹ́ cooperative àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ oríṣiríṣi ìyẹn máa dájú pé a ti máa mówó tó tó wọ́n ká máa lọ fi ra nǹkan nílùú òyìnbó ká máa pín fáwọn àwọn olóṣèlú yẹn lọ́wọ́ tá à ń sọ pé àwọn wa àwọn wa àwọn wa ìwọ̀n bá tá a bá rí yẹn àṣekúkú lò láti fi ṣe nǹkan láti fi ran pàápàá jùlọ ẹkú mọ̀ pẹ̀lú gbogbo ṣe òun ni àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè àdẹ̀mọ̀ gbogbo àwọn ọmọ wa náà ló ta kọ́ńbì náà gbẹ̀kọ̀ náà yẹ kòrògbò sí nǹkan tí wọ́n tí wọ́n lè fọwọ́ ṣe so tá a bá lè kó wọn jọ tá a dẹ̀ ràn wá lọ́wọ́ tá a lè múlè tá a lè gbowó wá síbi láti má fi máa ra àwọn nǹkan tá à ń ṣe yẹn láti ẹ̀ ti lè gbé àwọn olówó olówó tó lè wá bá a ṣe kíní ẹ̀ tó a lè ṣe lọ́pọ̀ yanturu láti máa pín fáwọn èèyàn tó wà lágbègbè kò sí ìwúlò nǹkan tá a ṣe tàgbé pamọ́ sínú polytechnic nígbà tábà rí nídìí ìrànlọ́wọ́ tábà rí ìrànlọ́wọ́ àwọn olóṣèlú wa so mò ń fi àkókò ìpè gbogbo àwọn olóṣèlú gómìnà wa nípínlẹ̀ Ògùn wọ́n ṣe ribiribi méje wọ́n ń ṣe àmẹ́fà mo mọ̀ dáadáa ṣùgbọ́n ṣáà tún pè wọ́n láti láti bójú tó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú iléèwé gbogbo ṣe ìlànà tó ta gbé sí ìlú lárugẹ wọn nìkan náà ló wà ní ilẹ̀ yas Ògùn west tá à ń ṣe tá a bá ṣe kíní àá wá àwọn ọmọlé wa lórí àá wá àwọn onímọ̀ ẹ̀rọ tó wà tó ń ṣe àwọn kíní oríṣiríṣi nǹkan náà ń ṣe bẹ́ẹ̀ mo lè fi dáyé lójú pé à ń ṣe bẹ́ẹ̀ bí o àwọn lẹ́ṣọ̀rọ̀ àwọn olùkọ́ni àtàwọn wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú iléèwé yìí. orúkọ yín lẹ́ka sí. orúkọ mi ni ọ̀mọ̀wé akíndé mukahil tí mo jẹ́ gẹ́gẹ́ bí gíwá iléèwé ẹ̀kọ́ yìí tí wọ́n ipò yìí wọ́n gbé fún mi ní september twenty seven twenty twenty two mo ṣẹ̀ṣẹ̀ dé orí ipò yìí ni mo dẹ̀ ti adẹ̀ ti ń ṣe oríṣiríṣi nǹkan bí náà adẹ̀ tó fẹ́ ṣe sí i nítorí ẹ̀ la ṣe ń ṣe gbogbo àwọn nǹkan báyìí mọ́